محمد صلى الله عليه وآله وسلم

ká àtìgbò tí a máa ń gbọ́ àlàyé tí a rí àwùjọ sí lẹ́nu wọn ká àtìgbò náà láti fi ka fún wa láti mọ̀ tí a ti rí ní àjọyọ̀ ọjọ́ ìdòkó rẹ̀ ní gbogbo ọjọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ ilé ìgbé ẹ̀rọ ìgbà tí wọ́n gbà. Àbúrò àwọn àǹfààní kò sáárá, wọ́n tọ́ àǹfààní lára ìgbà àlàáfíà ìgbóhùn tó lọ ṣe lọ́wọ́ tó wà pàdé ìjọba tó lọ rẹ kò jẹ́ kó jẹ́ kó lọ pẹ̀lú ìlànà ìjọba ọmọ ọba sílẹ̀. ní ìgbésọ́ nípa síra ẹ̀yọ́njà ti àṣà ilé ìdí àǹtà tó wà wọn. eléyìí ìjókòó kan ìjókòó kẹrìnlá lọ́gbà ìlà ìbẹ̀rẹ̀ sí àná eléyìí ìjókòó kẹrìnlá níbi ìlà ìbára. Alùpàlà nígbà tó ń jẹ́ alùpàlà ó wà nínú káàdì ìkọ́rin òun náà ní àwọn nǹkan tó ta sókè wọ̀nyí mọ́ ẹ̀nà káàdì ìwà àti ìṣẹ̀dọ̀ ìhàjẹ́. nígbà ìgbà ló pẹ̀lú ẹ̀ òun tí wọ́n pa létè fún ìnáwó ìjà yálà afẹ́sí ìjọ pẹ̀lú ọ àti afẹ́sí ìgbèjì. Wọ́n wọ́n lọ́pẹ̀lú òun náà ń ta Gbogbo ìgbà mẹ́ta yìí ní ọlọ́njọ́ àìsẹ̀lẹ̀. Súnbí àlọ́kọ̀lá súnbí àlọ́kọ̀lá wọ́n pè é kọ̀lá. Kí ni ìdí ọdún ìdílé kọ̀lá? Ìdíbọ̀ ti pè é kọ̀lá òní ilé ìkọ̀lá ní ìwé ìrìn àwùkọ́ ti ọ̀dọ́ ìṣàwọn Nítorí wípé tí èrò bá sí bẹ̀rẹ̀ ni tó ń bọ́ bùkátà lọ́wọ́. لذلك كانوا الرسول المهمل ولم يكونوا طبعا صعب على ذلك انه سوى ذلك ما عمران يقول طول ما الضغط على صاحب الولاد مو متعدي يعني دول ذلك المفروض فما كانت تيجي يقول لي كده تيجي للنورماندي عجبها ترجع قطايا المنجوب زي ما قال والله احمد على المقالات قطايا المنجوب ايه اللي هو اللي صحيح يعني بعد صحيح ìjọba tó da ọkùnrin láàmú. Kò kí ṣe ilé ìṣe ilé ẹ̀rọ ẹgbẹ́ òkè bẹ̀rẹ̀ sí. Ìgbà tí ìrẹ̀pá ní bàtà ti bẹ̀rẹ̀ lọ́dún ìrẹ̀ mọ́ lọ́wọ́ rẹ̀. Tí ìrẹ̀pá ní bàtà ti bẹ̀rẹ̀ sí ìrẹ̀pá ní ìrẹ̀pá yọ èdè èdè náà ti bẹ̀rẹ̀ ní àkọ̀lá mi. Ẹ̀rọ ìdìlá ayé àtẹ̀jú ìdìlá ìlànà. Ìtumọ̀ àwọn ìdìlá tó wà ní àdéhùn ìrẹ̀ أخرج أعوذ بالله من الخبز والخبائث ìtumọ̀ àwòrán nípa òun náà ti gbé ènìyàn wá pẹ̀lú ọlọ́wọ́ ọba ìṣàmù ìwọ̀ta àná ènìyàn wá ìdíra ẹni láwùrè pẹ̀lú ọlọ́wọ́ ọba ìṣàmù ìwọ̀ta àná nínú ẹ̀rọ òun náà ní àwọn àjẹmọ́ tí wọ́n jẹ́ àwọn akọ àjẹmọ́ ọ̀lẹ́ kúrò alùpàbáàmì òun náà ni ìnáwó ìṣẹ̀lẹ̀ àmì nínú àbíbí àdúgbò ìṣẹ̀lẹ̀ ní bí àkọ́sí wàásù àwọn ọmọ ìlú náà ní àkọ́wà. The same thing àkíkérò sí àwọn tí ó jẹ́ àjẹ̀mú. Àwọn náà ní akọ́ àwọn náà sì ní àmì. Àṣẹ́lú ìdìbò ni ìtumọ̀ àkótọ́ nípa àwọn ìdíje àkàrí. Wọ́n الأمانة المحجة لقضاء الحاجة أمانة خالصة àwọn àyè tí wọ́n parí lè fún àfihàn sí àbùkátà bóyá afẹ́sẹ̀gánu tàbí afẹ́sẹ̀gánu wọn àmọ́ sí ìpàdésà àwọn àmì ẹ̀gbẹ́ fún ẹgbẹ́ ìbẹ̀rù kéré tọ́jú tàbí láti ṣe àwọn ìpàdé lè á lè ra wọn lọ ṣe àbí torí pé ìbẹ̀rẹ̀ ẹgbẹ́ àwọn ṣàìtọ́nù ló ń darí síbẹ̀ púpọ̀. ẹgbẹ́ àwọn ṣàìtọ́nù ló ń darí síbẹ̀ púpọ̀. fọ̀rọ̀mù àwọn ṣàìtọ́nù tí a sì rí àwọn ṣàìtọ́nù àwọn èyí ẹ̀sìn ni wọ́n lè fi gbóná ìkọ̀bí wọ́n sì wọ́n ní ìṣẹ̀lẹ̀ àyùndọ̀tí àyùndọ̀ wọn ní ìṣẹ̀lẹ̀ púpọ̀. wọ́n wá sí ìṣẹ̀lẹ̀ ìṣúná ìṣẹ̀lẹ̀ àwọn tí wọ́n jẹ́ ẹ̀rí lọ́kùnrin àwọn ẹ̀rí lọ́kùnrin náà ló máa fẹ́. eléyìí lọ́kọ̀ àti ìjẹ́ pé bàkárà náà sẹ́yìn náà èyí tó bá mi òní ni àyẹ̀dá ìgbà ìlànà kéèyàn sábàbà ń tètè láti wá ọlọ́run máa káàlù ìrìnàjò ní olùtọ́ kéèyàn wá ọlọ́run ní alábàárẹ̀ láti láti sọ lọ sí ọ̀dọ̀ ọ̀gbà ìpàdé wọ́tà. Pàápàá jùlọ nígbà tí ó bá fẹ́ wọlé ìwò ilé ẹ̀jẹ̀. Èyí ó wá ìṣòro fọ́dọ̀ náà wá kúrò ní aburú tó lè wá látọ̀dọ̀ àwọn àjọ̀lú ọkùnrin àti àjọ̀lú obìnrin ọ̀dìhádá àṣọ àdúgbò رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يفعل ọjọ́ méjì ni àtọ́ àárẹ̀ ọmọ mẹ́rin òun náà ni òun náà ni mẹ́rin tó ní ìfìyí wa tó ti ní pé adágbà Muhammad sallallahu alaihi wa sallam ọmọ yìí àwọn ìjọ tí ní ká mọ́ nínú àbí ìjọ àtàkùn àná. Wọ́n fẹ́ nítorí pé àjọ àná àmọ̀ àrà rẹ̀ ní gbogbo ìgbà tí bàtà bá fi ní bàtà sí Ẹni tó ń bèèrè sí ìjọba oṣù tó lè ní wàhálà Ó ní tó bá fẹ́ wọ tọ́lẹ̀, kò fẹ́ wọ òun á ní ájà ìdílé tó fẹ́ lọ ìmọ̀lẹ̀. Àwọn mìíràn lọ́ máa ń láti mọ̀ lóde òní ìdí bá ń yàwó. Ẹ̀rọ ìfẹ́ lẹ́ka lọ ní ilé. Ẹ̀rọ pé ibi tí à ń tọ́ ìdúró fẹ́lẹ́ sí ẹ̀sìn ìdílé ló wà ẹ̀rù yé láì sí tó lọ àjọ ẹ̀kọ́. Ẹgbẹ́ á gbé ọ̀rọ̀ ọdún òní ìlú tí òun bá tẹ̀lé ájà kan tó lọ lọ nínú ọ̀rẹ́ tó ń kà á bá kó o ṣe أعوذ بالله من أعوذ بالله من أعوذ بالله إلى الخطوة بعدها تقدر الشيء شيء من الدولين نوع على من المجال والمتعدد ولبرد المسألة الشيء ولبرد المسألة الشيء وأنا أقول لو بالله وبلغ الشيء ìfọwọ́ ọ̀gbìn tó máa ń bọ́ wọn àti àwọn ọ̀sán tí ó bá lè jẹ́ sábà bíi nítorí mú ìrìnàmọ̀ kúrò ní abúlé àṣọ àti kí ẹ̀rọ tí ò láti tẹ̀sán láàárín ìlú ìlú bẹ́ẹ̀. Bákan náà, nínú àbíbí wọ́n jẹ́ ó ní wá bẹ̀rẹ̀ pé àlùkọ́lá táwọn sí ilé ìgbà ó jẹ́ àwọn ìṣẹ́ àwọn ọ̀dọ́ wọn ń pa àpọ̀ yàmùlẹ̀ àwọn fàábẹ́ àgbáyé tó lọ́la wọ́n ní ṣéńtì wọ́n ní ojú kòkòrò wọ́n sì ní àkùnlé kan láti mọ̀ nípa àwọn condition àlọ́jù sọ́kà àtàwọn nǹkan táwọn ní tí ó bá ń ṣe lára yìí. torí pé wọ́n fẹ́ bàbá àwọn tí ò sí bẹ́ẹ̀ wọ́n fẹ́ fi ọ̀rọ̀ táwọn ti sọ̀rọ̀ làwọn sọ́lá táwọn ti lè sọ̀rọ̀ wọ́n fẹ́ fi tó sẹ́wọ̀n táwọn fẹ́fẹ́ wọ́n fẹ́ fi tó àwọn tí ò sí ń bẹ̀ wọ́n fẹ́ tó lé sí. fáwọn ìbọn yóò lè ṣe ní fún sẹ́wọ̀n. ẹ̀mí bẹ́ẹ̀ bá ti wà ní ojú wo sọ yìí ẹ tó máa sọ fún àwọn tí ò sí ń bẹ̀ tó sí bẹ̀. ìdílé mélòó mélòó ẹgbẹ́ ẹgbẹ́

àfọwọ́ àwòrán ọdún kọ̀ọ̀kan ó wọ́n tà ní wàhálà pẹ̀lú nípa ọ̀rọ̀ tó bá ti lọ sí dárúkọ àwọn ọdún nípa ọ̀rọ̀ ló mọ̀ ọ̀tà mi nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀tà ló mọ̀ ọ̀rọ̀ tí wọ́n bá ti dé lórí lọ́wọ́ alábàágbé rẹ̀ pé kí làwọn ti sọ lórí lórí àgbò rẹ̀ ní ẹ̀rọ bá kú sí lọ lọ́la ọmọ ìlú wa kí ẹ̀rọ bá ti sọ lórí olóòtú àlejò tó wà lọ tó jẹ́ pé gbogbo láàrin ìṣọ́lá àtọ́nà tí wọ́n bá sọ kò sí kankan tí wọ́n pàdánù rẹ̀ nínú àwọn àǹfààní àwọn ọmọ olóyìn ìlú náà ọ̀rọ̀ àwọn ìṣọ́lá ńlá ń sáré sọ̀hárà ní ìṣọ́lá ìṣọ́lá. bákan náà àdúgbò ẹnu àdìsí tó ṣẹlẹ̀ láàrin ìlú ti à àkókò nípa àwọn àdáàbò ìsàmìlẹ nípa àwọn ẹ̀kọ́ yáàrin ìsìláàmù ìsìláàmù láti ọ̀pọ̀ pẹ̀lú bákan náà àgbẹ̀rẹ̀ àbíyèsí yìí jẹ̀bi ní ọ̀rọ̀ gbogbo rẹ̀ pátápátá mo fi tẹ́kẹ̀ ohun ìlọ lọ gbogbo ara ní àpapọ̀ rẹ̀ kò sẹ́ni kankan nínú ẹni tí ọlọ́ọ̀kan káwọn ìlọ́ọ̀ka alága tí ò ní ìsìnkọ́ tí ọlọ́ọ̀kan رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أتيتم الغار فلا تستقبلوا القبلة بغائب ولا بول فلا تستقبلوها ولا تشركوا عن غيره قال أبو أيوب وحبيب الشام وجدنا مواقيها قد بنيت نحو الكعبة فنبحث عنها ونسأل الله عز وجل. hadisi ne shi yau gari ina da hadisa ka abuwa ne a akwai abuwa ne ga masu sauri wannan ne bun kore wani kari dutse bun kulai bun sarara al-ansari al-khazraji al-najani ìṣàrò ìkòlẹ́ àbá àtàdúmọ̀ pẹ̀lú ìmẹ́tújẹ́ tí a lè pè ní àlàjẹ́ tí a lọ́pẹ̀ wọ́n fúnlẹ̀ ọ̀dọ̀ àwọn lágbára òun náà ní gbogbo orúkọ tó bá ti ní àbúkẹ ní ìtòníwájú tàbí tó sùn ìdílé kan tó ní àjọ orúkọ tó bá ti ní kúlù ní mọ̀gbógún bí adú àwùjọ ní òun kúnyà ìgbò tó jẹ́ kúnyà ní orúkọ tó bá ti wà ní fò pẹ̀lú àbò ìdílé kan tàbí nínú ìdílé kan ìgbà tó jẹ́ wípé wọ́n lè wọ́n bá ẹ̀jẹ̀ pẹ̀lú orúkọ ìrìn gangan ẹ̀bí fún ìyá lọ́wọ́ fún orúkọ ìwọ́lẹ̀ tó bá ti bò mọ́lẹ̀ fún ọkọ̀ rẹ̀ náà kò mọ̀ jẹ́ lọ. àbúwákì àbúwákì náà ń gbọ́ wọ́n lọ sí ó ti kó فلا يتفكر الشخص إلى أي شخص غير عربي وكان يتنزل ويتنزل أوقات النبي أوقات الضرورة orúkọ rẹ̀ ní abdullahi fún abibu hapa orúkọ abdullahi yìí ṣùgbọ́n tó rí pé lọ́dọ̀ àwọn agbára ní tó ti mọ̀ ìyẹ̀wò náà ni wọ́n

mo lọ sí capuchet capuchet kò yẹ sí kọ́ńtọ̀ ìjọ́dá sí àdábà lílọ mo lọ sí ìdíyà rẹ̀ torí pé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìlọ kàdí kò sí nǹkan tó jẹ wọ́n lójú láyé tó tòun tó lè lọ àwọn afáàlọ́ tó ń gbóyún wọn pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kan láti wá àwọn afáàlọ́ lọ kódà yóò lè wà bùkátà ìgbà nígbà tẹ́tẹ̀ máa ń sọ ìgbà ìgbà ayé nígbà bẹ́ẹ̀ sì máa ń yàn àwọn àbá àti pàdé láyé ilé pàdé lọ́wọ́ ilé tẹ́ ilé pàdé lọ́wọ́ àwọn àgbẹ̀dẹ àwọn nǹkan tí àwọn ọmọ pé wọ́n sọ èyẹ bá lè lè lù kan èyẹ wá ògbà nígbà ti rí gbà rẹ̀ ó yẹ padà ìgbà tí mo lọ́dọ̀ wọ́n ní oṣù mélòó ni oṣù lò wọ́n ní ọdún mélòó oṣù ní ní lọ bó ti oṣù lo oṣù mẹ́ta wọ́n ní kí ló sọ ní oní àwọn ẹgbẹ́ ní àpẹẹrẹ wọ́n ọ̀dọ́ padà bèrè bèrè fún ní àpẹẹrẹ tí orúkọ rẹ̀ ń gbé ní ẹgbẹ́ wọn lọ sí i. Tí ó sọ sí i, torí pé ìtọ́ àwọn ọmọ rẹ̀ ń gbé tó bá ti dé ní pé á ń dàgbà sùúrù ìbálẹ̀ ọ̀gá kàkìtì tó ayé kó olùkọ́ ayé kó pẹ̀lú kúnyà ó pọ̀ rẹ láàyè yẹn kúnyà yẹn ló pọ̀ rẹ. Òdìdí kúnyà yẹn kí ni orúkọ yẹn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ kò ní. Ìgbà tí wọ́n lùgbà tí wá fún mi tọ̀ tó wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ nínú tẹ̀síkì rẹ̀ àbá rẹ̀. Ìbéèrè rẹ̀ nìkan ló bèèrè lọ́wọ́. Ìbéèrè rẹ̀ nìkan ló bèèrè lọ́wọ́. Ó bèèrè lọ́wọ́ àwọn orúkọ àwọn ọjà tó fi wípé màálù fún mi àlùkò wà lùkúná ìtaàmù lábákábà ó sọ ẹni ìtaàmù lọ́gbà àlùsọ ẹni ìtaàfúnni lọ́gbà àlùsọ ẹni ìtaàfúnni lọ́gbà àlùsọ. ìbéèrè tó fè lọ rẹ ló fi mọ lẹ́kùn ibi tó ti dé nínú mímọ̀ kódà yóò lè mọ ibi tí ó ti bẹ̀rẹ̀ tó tó ẹgbẹ́ kọ̀ọ̀kan máa ń tà ẹni ibò orí ìgbà bẹ̀rẹ̀ dókòó yálẹ̀ rẹ̀ tó ibi tá a ti mú ìmọ̀ fún ọ ó yàtọ̀ sí ibi tá a ti mú ìmọ̀ fún àwọn olóògùn torí kò ní láwọn ìpìlẹ̀ kan kó tó ti pé kò lè ní wà bìlọ̀ rẹ̀ pé orí ìtàbí mọ̀ kí ni wọ́n mọ̀ ọ̀kan ó ní àrùn dáàbì ìmọ̀mù dáàbì dáàbì gangan olùkọ́ Usman ló jẹ́ Usman ló jẹ́ mọ̀mù dáàbì ṣùgbọ́n orúkọ lápọ̀tù yẹn ó borí ó borí orúkọ òbí torí náà ìdẹ́sí náà wọ́n pọ̀ ló ti ta ọ̀gá wa àbú àyù wọ́n mọ̀ sí àbú àyù ní àǹtọ̀ yìí àbú àyù àbú àyù ní àǹtọ̀ yìí òun náà nìkan ní ìdòmùsálẹ̀ ìdòmùsálẹ̀ ìdòmùsálẹ̀ àǹtọ̀ yìí àǹtọ̀ yìí àǹtọ̀ استعرض بالدنيا هو بعدين في الدنيا شيء بدر ومن بدر المتفجر للمشاهد كلها gbogbo ogun bí tí wọ́n mú jáde ní ìlú bára rẹ̀ gánà wọ́n wà nínú ìfádọ́ra rẹ̀ àpapàtà sáàmìyà àwọn sínú àwọn tí ó jẹ́ ní báyàtì àpapàtà sáàmìyà wọ́n wà bẹ́ẹ̀ wà lẹ́sàrà ọ̀tún wà ìfọ̀lá síláàkì ní àpájúmọ̀ ìgbàgbìnà àyè àlẹ́bí sọ̀rọ̀ àtàlà tó ṣe ń dé mọ̀ sí ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ gba àmẹ́sì lálùkù àbọ̀ nípọ̀nà fìdí ilé inú àwọn ọmọ kọ́bà tí àdúrà àdúgbò àtọ́ tó ní kò sí ẹ̀rì kankan tó tún nínú ọ̀dílà bá gbogbo ara rẹ̀ nínú ọ̀sán òjì bájọ́ ní ṣe bọ́ gbà tó wọ́n tó láì òun lẹ́ni àkọ́kọ́ tó kọ́ gba àmẹ́tí sọ́lọ̀ láàrin àwọn ìṣẹ́lá ní àlejò bákan náà ṣẹ́yìn àmà àlejò ọ̀gá àánú ọ̀rọ̀ gbàgbó kó dàgbà gbogbo ohun tí àbá àwọn àjùjá pátá gbogbo ẹ̀yà wà lọ́nà tó ní gbogbo ẹ̀yìn jẹ́ tó mọ sákàrà ti mọ̀ṣẹ̀ lẹ́yìn láàbà náà tó wà lọ́sí làwọn pọ̀ wọ́n láti ẹ̀rọ ilé tó mú hátà ìfẹ́ṣadà tí lọ́gbà ti ọ̀gá òdìgbò màáríà tó fi láàbà ti màáríà wọ́n ní gbogbo yẹn lẹ́yìn tí ó tún kópa nínú àwọn ogun tí àwọn òṣèlú táwọn olóòtú tí wọ́n bá wọn jà

kíkọjú sí kíblà tí a bá ń ṣe ìgbọ̀nsẹ̀ lọ́wọ́ tàbí kíkọ̀lù sí àti kíkọ̀lù sí kíblà yálà à ń ṣe fúsárì nù àbí à ń ṣe ìgá àbíọ́nù. ìdá àjẹsùn ló bá ìgbà tí ẹ bá fẹ́ ṣèjọsẹ̀ ìtàwọn àti ìkọ̀dọ́ ìhájá ẹ̀tọ̀ka. Wọ́n ní gbọ́nà yìí wọ́n lò fún gbígbọ́ bùkátà ní èyí kéjì ọ̀nà tí wọ́n fẹ́ fà gbọ́ bùkátà. Orí pé ilé ìfún fún àwòrán tí ìjẹ̀lú ìfún àkọ́wé ìpàdé. Ìdájọ́ tó tó àkótọ́ ìdájọ́ fún gbogbo ọ̀nà tí ìrìn àti gbọ́ bùkátà. Fọlá àti ọ̀sẹ̀ ti rìn sí ìgbà láàpọ̀ ìlú àwọn ìlú àpò. Ẹ máa ń pọ̀jù sí ìgbà.

Lebanon Jordan àti Palestine ọba sọ pé ṣáà àwọn ìlú mẹ́rin tí ó kó sínú rẹ̀ mọ́ráṣì jámù nìka ní sẹ́sẹ̀ wọ́n ní mọ́ráṣì ìjọba ní mọ́ráṣì òun náà ni àyè tí ó pasókò tí a ti mọ́ ní ya bùkátà. Náhùwà ní Káàbà, ayé tí a tàbí Káàbà, ọ̀gangan Káàbà, ọ̀nà àríwá àǹhà. Yòfin ìlú àwọn bí a ti nọ̀rọ̀ nílé ilẹ̀ sí ìyá náà wọ Káàbà. Àbá ní pé gbọ́dọ̀ wípé wà lọ́nà ní pé ìjàmbá ayé sáàm tàbí àwọn kọ́lẹ́sì wọn kọ ó kọjú sí fíblà tá a bá kọ́ ọ́n sì gbọ̀nsẹ̀ lọ́wọ́ àwọn àbẹ́rẹ́ díẹ̀ sọ́ra a ṣe kàhárí àwọn àbẹ́rẹ́ díẹ̀ àwọn láti rí pé àbọ́ọ̀lù sínú mọ́ṣe tí àbẹ́rẹ́ sọ́nà làásánà sáàmì sọ́nà sọ́nà sọ́nà àbọ́ọ̀lù sínú. nọ́ọ̀sì ọ̀rọ̀ nọ́ọ̀sì ọ̀rọ̀ ní ìtumọ̀ wípé àwa ọlọ́run bá láàbùrú jù òun náà ní pé à ń tọrọ àmójútó fún ara wa lọ́dọ̀ ọlọ́run bá subhanahu pẹ̀lú wípé ó tàbójútó fún wa tí ó sì torí ẹ̀ṣẹ̀ wa wá nítorí wípé lọ́nà kan àbọ́nà a ti kó nínú nǹkan tó àwọn kọ́lẹ̀tì tí wọ́n kọ́ ìṣàròyìn wọ́n ti kọ́ ìjà ìlúyà ìjà ìlúyà wà lẹ́yìn náà sọ pé wọ́n kọ́ ọkọ̀ sí kàbà kì í ṣe wípé wọ́n mọ̀ sí kàbà bákan wà àrùn nígbà náà ibẹ̀ kọ́ ní ìjà àwọn وهي غاية المنطق هناك غاية المنطق وإنما هو مجرد جعل واقتفاء إن تبقى في في بلان يوم إن كان كان فلان يوم في بلان ويقول ó kàn kọ́ ìlú ìrẹ́ ìdíje ní àmúdé ìdíje àwọn ọmọ ọ̀tọ́ àwọn ọmọ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ pẹ̀lú sí ìgbà wà láti ìṣẹ́lẹ̀ nínú àwùjáde ìlú kí ni tòun ṣẹ́lẹ̀ ìlú àwùjáde ìlú fáwọn ìṣọ́lá sọ́lá àjọ ìfẹ́sì ìlú láwọn àjọ ẹ̀ẹ́dẹ́ sódà tó lè fẹ́ pé ojú ní mọ́sí ìlú máa pè áwùjọ́sì tàbí yóò kọ̀ sí ibùwọ̀ o ìgbẹ́nà tó kọjú sí ibùyọ o tàbí kó kọ ojú sí ibùwọ̀ o tàbí yọ wọ́n lè sọ ìhásí ìgbẹ̀sì. ọ̀pá òṣìṣẹ́ làbọ́n àjọ àwọn ará àjọ sílẹ̀ ní o wọ́n mọ́ sí ìhásí àtàwọn tó bá wà ní kàlẹ́sọ̀ lórí náà torí pé ìbátanàtò náà ló jẹ́ ìlú ọ̀dẹ́lù ìgbà ní ìlú àtúntò wípé àwọn kọ́ńtì míì táwọn bá ṣàkọ́bà wọ́n ṣàkọ́bọ̀ àmọ́ ń ṣàkọ́bà títà ló kọjú sí o mo rò pé títà ló kọjú sí láti ju àmì ṣà àwọn aṣà àwọn arẹ́mọ̀nì ní wọ́n bá dojúkọ ibùyọ oòrùn tàbí ibùwọ̀ oòrùn àwọn òṣèlú bẹ̀rẹ̀ ìyẹn ló wà jẹ́ pé àwọn ọ̀pá àtàwọn ló sọ tí a wòye pé satellite dish tó bá pòṣíṣàn rẹ̀ lórí tí ò bá kọ ní títí àbẹ́ òwe kò ní títí náà ẹ̀rì kàkéèsì rẹ̀ tó satellite dish tí wọ́n bá pòṣíṣàn rẹ̀ tí ò bá kọ ní títí náà kò ní títí náà. kódà mo rí máa ń bá òfin òkan sí ẹnì kan lọ lórí olóòlù ìgbà ìgbà kò yẹ kó tó lẹ́yìn láti kọ̀ọ̀dé ìgbẹ̀dẹ̀ ìgbà náà. yẹ kó tó ní ẹ̀rí láti kọ̀ǹdín ti pásọ̀ rẹ̀ nígbà tí wọ́n rẹ̀. torí tí wọ́n pásọ̀ rẹ̀ bá tó àkókò rẹ̀ ti jà tó bá lọ sí ìdíkì tó bá ti fẹ́ a bíbí kọ̀ọ̀kan sí ìdíkì náà rí ṣé wà nínú ọ̀sùn náà ooo tó ti dá ṣé tùmọ̀ rẹ̀ ní pé rẹ̀ ah, rẹ̀ bọ́ọ̀dún nàìjíríà tó bá láì ó rẹ̀ ìsìlá ní bíbà ìwòkọ́ lórí bá ní Egypt ẹ̀yìn ní orí ìlà ọdún báyìí bàbá láti ọdún báyìí so àwọn òṣìṣẹ́ yẹn kò tó ní evidence fún yàn látọ̀ ìpè ní ìsìlá ńlá tí ń bu andẹ́sì ní tó ń fi ẹ̀gbẹ́ ìgbà yìí kò tó ní evidence kò tó kí tàbí torí pé àpótí orí tá a tún ti rí àwọn orí lọ́pọ̀lọpọ̀ tá a sí direction kibla oníwà kolonari orí òní ọ̀rẹ́ àmọ́ síbò rẹ̀ ìgbọ́n yẹn lè fi owó nínú ọ̀pọ̀ ọ̀pọ̀ sí kibla orí ọ̀rẹ́ bọ̀ mú ọ̀sẹ̀ kí máa rí bẹ́ẹ̀ bá kọ̀ sí àkóso ní sówó tí ò bá kọ́ sí kibla wà láì ní ìlú ọ̀rẹ́ lọ́pọ̀lọpọ̀ ọ̀gá orí kì sí bábà àbílẹ̀kọ́ àgbà rẹ̀ kọ̀síjà. So ní Egypt, àwọn ríṣì nǹkan kọ̀síjà ẹni ló lọ kọ̀síjà. Àwọn akọ̀síjà rẹ̀ bíṣì kọ́ ìta kù. Ṣọ́lá ìjà bíṣì láti kọrí sí ìgbà tó lórí ìgbà. Kò tó ní ẹgbẹ́ ìfún ẹ̀dì kan látọ̀ pé ní tó pọ̀ bíṣì òun láti ẹ̀rọ náà lò. Torí pé kìí ṣe Nàìjíríà ló ti mọ̀ sí láàrúkọ bọ́lọ̀ máa bẹ́ẹ̀. Ọlọ́run ó lè túmọ̀ ìdú mi tó bá bẹ́ẹ̀ sí mi tó bá ti dá ìtò òun tó kọ̀ sí ìtò tó gbígbà ìsáàmù nàìjíríà ó rà tẹ́jú ní ọwọ́ ní bàárẹ̀ ìgbìyà yóò ó rà ilé ẹ̀gbẹ́ ní ilé ìkan sí kíbla ọ̀ ṣé bà tó ti sẹ́ǹtì òtún tí òtọ̀ tó yé wa ká tí a kẹ́rìndẹ́ ndị lọ so àwọn yẹn ò tó láti kàn bí pé ìsìlámù tó ń lọ kọ́ sí nínú ó dẹ̀ ní ẹwà àkọ́kọ́ òun ní láàmù rẹ̀ ó tó nínú àwọn ọ̀gá ọmọ tó jẹ́ jẹ́ àìmọ́lá àwọn ẹ̀rí tó ń ti kéèkì tó ń bá mú ọmọ àìkáàbà ẹ̀ tó lọ kàábà ilé ọmọ ọ̀gá ní kàábà ó rẹ̀ ní ipò lágbára tó tóbi ní ẹ̀rí àwọn ìṣòro ìdílé tó tẹ̀lé pé ọmọ ọ̀gá àdìjọ́lá ó ṣe ní ọ̀nà rẹ̀ bí àwọn mùsùlùmí lórí láti mọ ojúbọ ibẹ̀. ní ọ̀pọ̀lọpọ̀ gbogbo condition àtàwọn kéwì táwọn mùsùlùmí bá fi àwọn nípò ìbára ọmọ pẹ̀lú sílẹ̀ káwọn ẹgbẹ́ ọmọ pẹ̀lú sílẹ̀ ó sì ní sílẹ̀ ó ní ó jẹ́ kí ìjọsìnpọ̀ wà láàrin ọlọ́run bá fáwọn ọmọ ọ̀tá àti àwọn ẹrú rẹ̀ bákan náà wọ́n ti pọ̀ fún wa tó ṣe wípé gbogbo tábà fẹ́ mọ́ ẹran tẹ̀ gbé àtẹ́gbẹ̀rẹ̀ ọjà dára wa láti lè láti ọmọ ọdún ìgbà àdéhùn náà àrùn ìgbà tó àdéhùn ìgbà tó bá àdéhùn tó lára àgbà anábì sallallahu alaihi wa sallam anábì ní mọ̀ntàfàlà náà alikaaba ẹni tẹ́rin tó bá tún pẹ̀lẹ́pẹ̀ sí ọ̀gbẹ̀nà kàába ọ̀gbẹ̀nà kíkà yá sí ìyàwó ìdí wọ́n kàkà láti kú bẹ́ẹ̀ náà àìlẹ́yìn àlẹ́bí yóò rí lọ́jọ́ ìgbà tí a lọ yẹ wọ́n máa tẹ̀lé gbogbo ojú ẹ̀ ìwọ́n tẹ́ pé òun fún ẹgbẹ́ wàá olùsí náà yẹ kò sí tó lè fi sí múra sí ẹ̀sọ́ rẹ̀ ó mọ̀ fún lọ́jọ́ ìgbà tí a tẹ́ ẹ bá ti rí ẹni tó ẹgbẹ́ ìgbà tí a ní pé kẹlẹ́lẹ́ náà gbogbo ojú rẹ̀ tẹ́ yóò lè fi àwọn a ah! àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ jẹ òsì mọ ní ẹ̀. rẹ̀ tó ti pé àjáàlú ìdúnyá jáàlú ìgbàgbọ́ adáìmọ̀sán láyé lọ́jọ́ ọ̀gbìn àbìjáàmù yóò tó máa lọ pẹ̀lú àìmọ̀sán rẹ̀ lọ́wọ́ lọ ìdọ́gbọ́n máa ń bọ̀rọ̀ lọ jáàmù lọ́wọ́ jáàmù ọ̀rọ̀ láì jẹ́ ẹjọ́ wọn akẹ́kọ̀ọ́ ìlú fẹ́ ti gbọ́ ọ̀rẹ́ fẹ́ jáàmù sí ẹjọ́ rí ẹni ìlú rere àdéhùn sọ́lá sọ́lá ní ẹni tó bá mú bára àdéhùn sẹ́ kàkà fúfù kéèyàn máa fi lè jẹ́ lọ́wọ́ àwọn ènìyàn sáà kò ní tẹ́lú tàbí àgbà àgbà àgbà ní já lọ́rùn sí àmì wà lẹ́yìn sàádá láti ìlú ńlá Ọjọ́ gbàgbé àwọn òun ò ní lẹ́rọ lójú ń tiẹ̀. Kẹ́lẹ́sì tó jẹ́ èèmọ́ ò kẹ̀lẹ̀ Ẹni tó bá nínú lọ́wọ́, òun yóò mọ̀ ọmọ àwọn ẹ̀rí ńlá tó rẹ̀

ìwọ̀ owó nípọn àti àpọ́nlé tí ó tóbi ó wà fún kíjà ṣẹlẹ̀ ìsáàmù sí ìfúnpa ọlábẹ ká mọ àkọlé ìwọn kíjà ká mọ ẹ̀tọ́ kíjà àwọn ọkọlé níbi àwọn nǹkan tá a bá ní lọ́sùn sí ni o torí jẹ́lò mi bẹ́ẹ̀ bá lóko báyìí bẹ́ẹ̀ máa lọ sí kíjà ó lè sọ ilé ẹ̀ka ah, bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kẹ́ sí kíjà àdìgbò ilé àti mojú alọ́ sí mọ́ra lọ́dún kan àwọn wà ní dáàbò ṣe àti lánà àbálẹ̀ sí dáàbò láti lọ́nà fún àwọn ọ̀rọ̀ ìjọ àwọn oríṣi rẹ̀ ṣé àti lánà ẹni tó máa ń bèèrè lọ wípé tí ẹ̀ka rẹ̀ nìkan tó yẹ pé inú kábà láwà ní o inú kábà láwà ní tí ẹ̀ka rẹ̀ nìkan tó yẹ pé ó jókòó ó kọ̀ọ̀bẹ̀ sí kíblà pé lẹ́yìn tí ó ìtumọ̀ rẹ̀ ní àmì ìrìnàjò dá ó ti kọ̀ọ̀bẹ̀ sí kíblà tí ẹ bá ní ìdí tí ọba fi àkáàkiri ni ẹ ẹrù sí ní tó ṣe ikú kò sí ìdí rẹ orí rẹ lọ́wọ́ bá ń lè wọ́n tí ló tó jẹ́ pé àníyàn tó gbogbo ló kọ́kọ́ ní ìṣẹ̀dùn ọmọ ìyá rẹ wípé àníyàn lọ dà pẹ̀lú tó ti pọ̀ sí kábà kí ló ń lè ìfẹ́ ìṣẹ̀lẹ̀ kí ló wọ́n ìfẹ́ ìṣẹ̀lẹ̀ kí ló ń da àníyàn rẹ kí ló ń da láàmú àìsàn ń da àníyàn rẹ àmì ẹ̀rẹ̀ làìsọ́ sí ó ti jẹ́ wípé fẹ́sílẹ́sì tó kọ́kọ́ wá sí ọ̀rẹ́ mi nípa ọmọ ìyá rẹ̀ tó jókòó ó ti rọ̀ ọlọ́run nínú bàbá ṣe ń kò pé nọ́ọ̀sì ń bọ̀ àti bàbá jókòó àwọn ọ̀sẹ̀ tí nọ́ọ̀sì wà pé tá a bá wà ní bọ̀ pòsíṣọ̀n báyìí náà ti lọ́kọ́ sí sí àbá mo bá yà sí lóṣù ó ti ṣàlàyé ẹ̀rọ lóṣù ẹ̀yí wà lọ́kọ́ ìwádìí tó ọ̀tọ́ àdúgbò àwọn ìwà rẹ̀ tó ti tó kọ́ yẹn bó ti gbọdọ̀ sílà rẹ̀ àbí ẹ̀sùn tó ní sílà bó ti gbọdọ̀ sílà. Àwọn bàbá náà kọ́ sọ̀rọ̀ yẹn. Orí ẹni ẹni wọ́n rọ̀ gbogbo áńsà rẹ̀. Orí ẹni wọ́n rọ̀ Ẹni bá tó kò báyìí pé bó ti rọ̀ ọ̀rọ̀ náà ló kọ́ sí sílà sí sílà. Torí pé kò sí ẹ̀rí kankan. Ó sọ yìí pé tá a bá jókòó àbúrò kọ́ bẹ̀ sí ọlọ́run ti fún títà láàmọ̀lé áṣílá àmọ́bí ìfọ́nàlá àmọ̀sánà ti fún títà láàmọ̀lé áṣílá ṣùgbọ́n bẹ̀rẹ̀ àrẹ láwọn tó pé gbọ́dọ̀ ẹ̀ka máa wá ẹ̀rí ọwọ́ àmọ́ wẹ́ẹ̀dì káàkiri tó ọdún tó lágbó tòun gbọ́dọ̀ ìfìlà máa wá tó ọba bí tó wà sọ fún wa tó bá jọ àmì tó kò láti sọ yóò di wọn àgbà fún mi pé ẹni ẹ̀ ò láti ẹ̀ pé á ah, jẹ wá lókòtì ìfọ̀dọ̀ ìfìlà kí n fi ṣẹgbẹ́rẹ́ ìfìlà yóò fi ọ̀nà tá àbá ti rí ẹgbẹ́ pé àníyàn rẹ̀ nìyẹn tàbí ẹ̀dì kan kí òun wọ́n ya bíblà sí orí ìjẹ́ orí ìbùsọ́là òun kẹ̀kọ́ bíblà sílẹ̀ ó lè dàgbà àgbà tó wọ́n ibi sílẹ̀ ibi tí kàábà wà abẹ́ ẹ̀jẹ̀ ló bọ́ sí òun kẹ̀kọ́ kí ni wọ́n ẹ̀ ẹ̀ka kọ́nà kọ́nà kọ́nà kọ́nà ẹ̀dùn kábà kọ́nà ẹ̀dùn kábà kọ́nà ẹ̀dùn kábà kọ́nà àwọn ọmọ ti wọ́n lọ kò ní sí yóò rírun rẹ̀ àwòrán ní ìyẹn kì í ṣe iṣẹ́ tó yára pàápàá ilé ti bẹ̀rẹ̀ ordinary ball àwòrán nìyẹn ó fi symbol jẹ́ ìgbọ́dọ̀ yẹn pé ètò dàbí pé kí ìtẹ́ mùsọ́lá àbúrà lọ́mọ ìyàtọ̀ sọ sí la látàbọ̀ ètò dàbí ètò dàbí yẹn ti tẹ̀lé òkùnjẹ́ òun. kọ́mọ̀ yàtọ̀ sí lára àdébì sọ́nà àlọ́sọ́nà àdébì dá nígbà tó ní ọ̀nà tí wọ́n ṣe sí ara sọ. ó kí o ó bà lè há òun ó ń ẹ̀mí òun nípa pé kí wà tó tó ní pé ti kí sọ ẹni

nítorí náà ká dúró síbi tí nọ́ọ̀sì bá ní ká dúró sí ká mọ́ sí kúrò bẹ́ẹ̀ ká mọ́ sí lè mú òmìnira omi àlàyé sí abẹ́sùn fún wa nípa ọ̀rọ̀ kíblà òṣè kíblà. nínú àwọn títí ìgbọ́ àwọn ìpàdé yìí wọ́n ló wà bẹ̀rẹ̀ pé kápọ́ tó jà ní kápọ́ lé láti ṣe àkójọpọ̀ rẹ̀ púpọ̀. Bákan náà, àdìgbọ́ nígbà yìí pé àwọn nǹkan tó bá jẹ́ nǹkan ẹ̀gbin ṣẹ̀dá ìsìláàmù bàbàrà ká máa jà á pè ẹgbẹ́ bá a ti fi lábàá nìkan aláàbò wípé ẹ̀dá ìsìláàmù bá bàbá ìmọ̀ ta àwọn ọ̀dọ́ tó bá jẹ́ ìfẹ́ rẹ̀ pé amọ̀jà pé Yorùbá náà bá bàbá rẹ̀ àtọ́mọ́ pé ẹ̀dọ́ amẹ́ríà pé Yorùbá yìí sọ Yorùbá ò ní máa fọ ọmọ ìfẹ́ rẹ̀ lónìí ó fẹ́ lọ sí já ó fẹ́ lọ jáwé iṣẹ́ ìṣẹ̀lẹ̀ ó fẹ́ lọ jáwé ewé iṣẹ́ ìṣẹ̀lẹ̀ àbújọ́ kan lára ó fẹ́ lọ jáwé iṣẹ́ ìṣẹ̀lẹ̀ torí pé ewé tó mẹ́lọ dáhùn èyí tó jẹ́ ló mẹ́lọ pọ̀ bí tó mẹ́lọ tòótọ́ àti dáhùn tó já ló jẹ́ sílẹ̀ fẹ́wọ̀ pé ló fi ló fi tó ewé jẹ́ ìjẹ́ sí ìlú ní ọ̀tọ́ ló á jẹ ìmí tó bá àwọn nǹkan wọ̀nyí kò láti wá bàbá bàrà òun láti gbà pé Yorùbá náà sì ní irú àwọn nǹkan bá wọn àmì lárúkọ mọ́ àwọn nǹkan tó bá jẹ́ ìjẹ́ ẹni pé táwọn bá sọ̀rọ̀ pé àwọn kékeré wà lọ ara ó ló kọ́ fífún táwọn òbí wọn ti jẹ lọ́wọ́ wọ́n máa ń gbà lẹ́nu wọn ó lọ ọ̀gbìn já nǹkan mọ́sọ̀ wípé ó lọ làjẹ́ tó lọ́dún tí ara ti ń jẹun bíi lábílá àrùtọ̀rọ̀ ìmọ̀ oúnjẹ òkútara dára tẹ́lọ̀ bí wọ́n fẹ́ jọra náà tó gbogbo àwọn ọ̀sán rẹ̀ lùbátọ̀ bàbára rẹ̀ pọ̀ wọ́n ní nínú àwọn ìbọn tí a gbọ́ tí wọ́n fẹ́ kárí lọ nínú àbíkì ní bákan náà ẹ̀sọ́ ló jẹ́ fún olùmọ̀ láti sàkólé kan bí ọ̀rọ̀ ó ṣe yé àwọn èèyàn. Sọ̀rọ̀ káàkó bó ṣe gbọ́rọ̀ yìí kò fi mọ́ ń bẹ̀ àwọn nǹkan míì tí ó tún rí nígbà tó dé ìlú tí ò sí ìdè nígbà tó wà láyé sẹ́yìn tó tún bọ́ yàtọ̀ lábẹ́ sàmù ìta bá bẹ̀rẹ̀ lé mi so ìsmáà lè rí mi ṣẹ̀dá ìsìláàmù hàn náà kéèyàn mọ́ kéèyàn mọ́ háì ìdánlẹ̀ kéèyàn mọ́ háì ìdánlẹ̀ èyí sí ìgbàlá rẹ̀ tó ti sọ ìdí ìpè ìwọ̀n ìgbà tó bá tó sọ náà ló tó dín ní o lójó èyí mẹ́ra ní òfin sọ kò sí ìdìmọ̀ ó ti gbà tó bá tó sọ òun yẹ kọ̀ọ̀kan lára ni àwọn ẹ̀bá tí sáà sàmúra rẹ òun ẹ̀fẹ̀ ń dán ìmọ̀ ó sì ìmọ̀ náà ó kàn kó jọ òun kó jọ òun kó jọ ó sọ lẹ́yìn kankan eléyìí kò sí nínú ìṣesí tàbí ká pé kò sí nínú ìròyìn àwọn tí wọ́n jẹ́ àlòrán àwọn bá nínú àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ olùrí ní eléyìí kò sí nínú ìgbésí wọn. a tún fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ní àdéhìí, òun náà rí pé kéèyàn máa ṣàkólé kan ìmọ̀ tọrọ àforíjì lórí gbogbo ìgbà tí ẹ̀ bá ti ní àwọn ohun tó àwọn àti ìgbókọ̀ kan lórí àwọn àlámọ̀ ilé ẹ̀sìn àdúrà àlábọ̀ yá àlábọ̀ yọ ọ̀rọ̀ yá yé yẹn ṣé máa rí bóyá ìyẹn ti ṣe lókun mẹ́ta kù ìyẹn ti lókun mẹ́ta kù kí èèyàn sì ti máa ta lápárí tètè lórí àtúmọ̀ ṣe àtúntàkùnlá eléyìí nínú ìtàn tí agbọ́yé nínú àbí ìdìbò bákan náà a sì tún gbáyé lẹ́yìn pé àjọ́bí sọ́dọ̀ láwọ̀ àríwọ̀ sọ́lá nínú àwọn tó jẹ́ kókó inú ìjáde ní sọ́nà sọ́nà wá sí láyé òun náà ti pé ó yá ń là fún mọ̀ sí ìtàn ní ìtàn láǹfààní láyé nítorí àjọyọ̀ ìdáwọ̀ ó ti àgbára fún mọ̀ nípa tó kó fara bá wọn láyé nítorí àjọyọ̀ ìdáwọ̀ tó àlejò nínú àwọn ẹ̀kọ́ ti àríkọ́ńbẹ̀ abẹ́nà ọ̀gá tó sáà nà bàálà ilé ti àwọn ìlú tí ó ti tẹ́lẹ̀ nígbà wọn àbábọ̀ ìṣẹ̀lẹ̀ àwọn kàrà sí àwọn kàrà sí àgbọ̀ bí náà wà sùpánù àtàlà sọ́nà lọ́dọ̀ sí ẹ̀sọ́ ìfóyé tó kọ̀ọ̀kan níbẹ̀ bí náà wọ́n ti rà sí ọ̀rọ̀ nílẹ̀. àfa àti wọn ṣe ìrìnàjò ránpẹ́ bí náà wà sùpánù àtàlà sọ́nà tó bá sọ ọdún ní ìgbàlájà ó ní kọ́ ìhárá àtúntò ẹ̀rọ láti sùpánù àtàlà wọ́n máa ń lọ sí ọ̀rọ̀